ìwọ ni ọba ògo ìwọ ni ọba ògo. ó ṣe Jésù ó fífẹ́ ńlá dá wa sí ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tí wọ́n ti fi lè búra owó olúwa àánú àánú rẹ̀ wó fífẹ́ lápá wà mọ́ ògo ìyìn ọlá ló yá ọ mẹsàyà ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè ẹni tó pa wá mọ́ ẹni tó tún ṣọ́ wa láti tún rí ọjọ́ òní pàápàá jùlọ ọ̀sẹ̀ kejì nínú oṣù kọkànlá ọdún 2020 lónìí ti ṣe ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá mo súre fún ọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo gbàdúrà fún ọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù kò ní forí sánpọ́n lórúkọ Jésù Kristi bí o ti ń gbọ́ àdúrà yìí ní kùtùkùtù òwúrọ̀ yìí mo fi ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí mo fi lé ọlọ́run lọ́wọ́ bíbélì wípé fi ọ̀nà rẹ lé olúwa lọ́wọ́ mo fi ayé rẹ lé olúwa lọ́wọ́ mo fi ilé rẹ lé olúwa lọ́wọ́ mo fi iṣẹ́ rẹ lé olúwa lọ́wọ́ ohun gbogbo tí ṣe tiẹ̀ mo fi lé olúwa lọ́wọ́ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ò kàgbákò ibi lórúkọ jésù kristi ti násárẹ́tì ìwà láàyè ọlọ́run yóò bọ̀ rìnrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù ohun gbogbo tó múnú rẹ dùn ayé òní fi pa ọ́ lẹ́kún ohun gbogbo tí máyọ̀ rẹ kún lórúkọ jésù ayé òní fi gbomijé lójú rẹ ìrìn àjò ọ̀sẹ̀ yìí yóò sùn ọ́ fún rere ìrìn àjò ọ̀sẹ̀ yìí yóò sùn ọ́ fún ayọ̀ lórúkọ jésù gbogbo ọjọ́ tó wà nínú rẹ̀ gbogbo àárọ̀ tó wà nínú ọ̀sẹ̀ yìí gbogbo ọ̀sán tó wà nínú ọ̀sẹ̀ yìí gbogbo ọ̀lẹ́ tó wà nínú ọ̀sẹ̀ yìí gbogbo orúgànjọ́ tó wà nínú ọ̀sẹ̀ yìí kò ní mú ibi bá ọ ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọnú létò ẹ̀ nítorí tiẹ̀ nítorí táyà nítorí tọkọ nítorí tọmọ nítorí ohun gbogbo tó múnú rẹ̀ dùn nítorí àwọn olóore rẹ̀ lórúkọ Jésù ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọlé tọ̀ ọ́ wọn ní kí oríire ò ní gba ibi ẹlẹ́dàá rẹ ò ní gbàbọ̀dẹ̀ tá a bá rí ẹnikẹ́ni tó lóun ó náwó ibi sí ọ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù ẹni tó ní ayé àti ọ̀run yóò jà fún ọ ògbọ́n ọmọ níjà kẹrù ó bo níjà òmìnirí lẹ méjì ó kó òfin jàǹrà kẹgùn ìṣùmọ́lẹ̀ lórúkọ Jésù yóò jà fún ìṣẹ̀dá rẹ̀ gbogbo ètò gbogbo àbá gbogbo ìpàdé tó lè lòdì sí ìṣerere rẹ látinú ìjọba òkùnkùn ìwà láàyè ọlọ́run ó káńsù ẹ̀ dànù lórúkọ jésù olùgbàlà ọ̀sẹ̀ yìí yóò san ọ́ fún rere lórúkọ jésù kristi ni mo pa á láṣẹ fún ìṣẹ̀dá rẹ pé ìbùkún ni fún ọ nígbà tó bá ń jáde ìbùkún ni fún ọ nígbà tó bá ń wọlé gbogbo ọ̀tàkọ́ta tó bá lòun ó dìde sí ọ olúwa yóò sọ wọ́n dẹni ìkọlù lórúkọ jésù ọ̀sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà yóò dùn fún ọ yóò dára fún ọ yóò yẹ ọ kalẹ̀ àdáwọ́lé rẹ yóò yọrí sí rere àdáwọ́lé rẹ gbogbo yóò yọrí sí ìdùnnú iṣẹ́ rẹ kò ní dìṣẹ́ òwò rẹ kò ní dìdàkudà lọ́sẹ̀ yìí wàá rí tajé ṣe lọ́sẹ̀ yìí wàá rí tajé ṣe yọ ọ́fíìsì rẹ inú rẹ ó dùn lórúkọ Jésù olùgbàlà tá a bá rí ìgbìmọ̀ kígbìmọ̀ tó lè lòdì sí ìgbéga rẹ lọ́fíìsì rẹ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ kánṣu rẹ̀ ètò rere Ọlọ́run lórí ayé rẹ yóò wá sí ìmúṣẹ májẹ̀mú rere Ọlọ́run lórí rẹ yóò wá sí ìmúṣẹ májẹ̀mú rere Ọlọ́run lórí ilé rẹ yóò wá sí ìmúṣẹ gbogbo ẹ̀yin oníṣòwò lọ́sẹ̀ yìí ẹ̀ẹ́rì tajé ṣe gbogbo ẹ̀yin agbásẹ́sẹ́ pátá ọ̀run ìyanu ṣí fún ọ ọ̀run ojú rere ṣí fún ọ ọ̀run àánú ṣí fún ọ ọlọ́run àánú yóò fa àánú bẹ̀ ọ́ wò àánú ọlọ́run yóò sọ̀rọ̀ lórí rẹ àánú ọlọ́run yóò ṣiṣẹ́ fún ọ iṣẹ́ kékeré owó ńlá ìpè tó ní ìbùkún ìpè tínú rẹ ó dùn ìpè connection pẹ̀lú olóore lórúkọ jésù lọ́sẹ̀ yìí ó yá lọ rí gbà lórúkọ jésù ó yá lọ rí gbà. ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ rẹ ni gbogbo ẹ̀yin businessman women contractor ọ̀sẹ̀ ìdùnnú rẹ ni ah, ogun ọ̀run ajé yóò polówó rẹ ogun ọ̀run ajé yóò po kìkì rẹ ogun ọ̀run ajé yóò bọ̀rin ìrìn àjò fún ọlọ́run wa gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run yín lọ́sẹ̀ yóò yọrí sí rere ohunkóhun tẹ́ ẹ bá fọwọ́lé ìbùkún ni yóò já sí lórúkọ jésù ẹ̀ ní bọ́ lórúkọ jésù ẹ ní máàmù ìbọn rere ògo ni fún ọlọ́run wa ọfà ìkorò ò ní bá ọ ọfà àìsàn ò ní bá ọ ọfà àrùkiri ò ní bá ọ ọfà ikú ò ní bá ọ ọfà àṣìṣe ò ní bá ọ lórúkọ jésù mo ti rí àmì ṣe yẹn ọfà àṣìṣe ṣìṣe kò ní bá ọ ọfà ikú ọmọ lárúkọ Jésù látòrí ayé mi dórí ayé rẹ kò ní bọ̀ wá ọfà ikú aya ọfà ikú ọkọ ọfà ikú olóore lórúkọ Jésù olùgbàlà bí àmì rẹ ti ń gòkè mo ní kò ní bà wá àtèmi àti ẹ lórúkọ Jésù ọfà sọ ní dìdàkudà tí wọ́n máa gbé ná jẹ́nẹ́rà wọ́n máa gbé ná sẹ́ńtà lórúkọ Jésù ọfà ibi ọfà ẹkún ọfà ìdààmú ọfà ìnira ọfà ìrora ọfà ìbínú ẹlẹ́yẹ lórúkọ Jésù olùgbàlà kò ní bà ọ́ àṣàkọ wípé àfi orúkọ kan fún wa tó borí gbogbo orúkọ pé ní orúkọ jésù kristi ni kí gbogbo eku kó máa wólẹ̀ ǹjẹ́ ní orúkọ jésù kristi ti násárẹ́tì ni mo pa á ní àṣẹ tá a bá rí ohun ohunkóhun ohunkóhun tí ń ṣe tiẹ̀ tí àwọn alágbára gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ rẹ tí wọ́n gbẹ́sẹ̀ lé ìwà láàyè ọlọ́run lórúkọ Jésù ó yá kó gbà á fún ọ dandandandandandan lórúkọ Jésù ó yá kó gbà á fún ọ ìwà láàyè ọlọ́run ó yá kó gbà á fún ọ kínú rẹ ó dùn káyọ̀ rẹ ó kún ọdún tó wọ̀ níwájú ayọ̀ ló fi ṣe o lórúkọ jésù ayọ̀ la ó fi la ọdún já lórúkọ jésù ayọ̀ la ó fi la ọdún já ayọ̀ la ó fi ṣọdún yìí lórúkọ jésù olùgbàlà bí ọdún yìí ti lọ sópin ẹ̀mí rí òní bọ́dún pin àtẹ̀mí àti ẹ̀mí ọmọ wa òní bọ́dún pin lórúkọ jésù ẹ̀mí ọkọ òní bọ́dún pin lórúkọ jésù ẹ̀mí aya òní bọ́dún pin lórúkọ jésù ẹ̀mí olórí òní bọ́dún pin ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa lórúkọ jésù níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi ni mo wí lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù ọfà táyé ta ọ́ táyé rẹ̀ mọ́ bá a nísinmi kọ́kàn rẹ̀ mọ́ bá a nísinmi gbogbo ọfà yìí pátá ọfà ìsàn ọfà èròkèrò ọfà ibi ọfà ìdààmú ọfà ìnira gbogbo ọfà tí ń bẹ lára rẹ látọjọ́ tó ti pẹ́ bíbélì wí pé àyà yóò pa àwọn àlejò wọn ó fi ìbẹ̀rù gbọdọ̀ jáde níbi kọlọ́sítì wọn àlejò ní ọ̀fà yìí jẹ́ nínú àgọ́ rẹ̀ ó ní ká sì mú àpáta ìgbàgbọ́ tí a fi máa pa náà fà àwọn ẹni ibi ǹjẹ́ lórúkọ Jésù gbogbo ọ̀fà ẹni ibi àti orú ọ̀fà ẹni ibi lára rẹ̀ agbára àti àṣẹ tí bẹ nínú orúkọ Jésù ó yá kó rún dànù torí a kọ wípé a ti orúkọ kan fún wa tó borí gbogbo orúkọ pé ní orúkọ Jésù Kristi ni kí gbogbo kókó máa wólẹ̀ a sì kọ wípé orúkọ Olúwa ilé ìṣọ́ tó lágbára olódodo wọnú rẹ̀ ó sì yè ǹjẹ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbogbo ọ̀pọ̀ àwọn ẹni bíi nínú àgọ́ rẹ nínú ayé rẹ nínú iṣẹ́ rẹ nínú ìgbéyàwó ẹ lórúkọ orúkọ Jésù ó yẹ kó bí iná sọnù nítorí ọ̀rọ̀ Ọlọ́run wípé àlàáfíà ni mo fi fún yín kì í ṣe bí àlàáfíà kì í ṣe bí ayé ti fi fún mi lórúkọ Jésù ni mo pa á láṣẹ nínú agbára ńlá Ọlọ́run ẹni tó ṣílẹ̀kùn ọjọ́ òní tí ẹnikẹ́ni kò lè dènà rẹ̀ àlàáfíà Ọlọ́run kó wọnú ayé rẹ lọ àlàáfíà Ọlọ́run kó wọnú ilé rẹ lọ àlàáfíà Ọlọ́run kó wọnú iṣẹ́ rẹ lọ àlàáfíà Ọlọ́run kó wọnú ọkàn rẹ lọ àlàáfíà Ọlọ́run kó wọnú ìgbéyàwó rẹ àlàáfíà Ọlọ́run kó wọnú bísínẹ́sì ẹ̀ ògo ni fún Ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa yóò dára fún ọ yóò dùn fún ọ yóò yẹ ọ kalẹ̀ gbogbo gbogbo rere gbogbo tí ọkàn rẹ ń fẹ́ láti ṣe kí ọdún yìí tó parí ọlọ́run yóò tì ọ lẹ́yìn ìwà láàyè ọlọ́run yóò tì ọ lẹ́yìn yóò bọ̀ ṣe ojú ò tì ọ ọ̀tá ò yọ ọ gbàdúrà lọ́sẹ̀ yìí fún ìrànlọ́wọ́ ọlọ́run adániwáyé ràn mí lọ́wọ́ adániwáyé ràn mí lọ́wọ́ má jẹ́ kú àdániwáyé ràn mí lọ́wọ́ má jẹ́ n fàràánú kún ìwà láàyè rẹ agbára rẹ ẹ̀bùn rẹ tí ó gbé àrà rere inú mi jáde ọlọ́run yọ̀ǹda fún mi gbàdúrà yẹn lọ́sẹ̀ yìí o kò gbà á kò gbà dáadáa bó bá ti ń jí béèrè fún ìrànlọ́wọ́ ọlọ́run ó ti ṣèlérí rẹ̀ mọ́gbàgbé ó ní nítòótọ́ èmi ó ràn ọ́ lọ́wọ́ nítòótọ́ wọ́n fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè bí o bá sì lè béèrè nínú àdúrà rẹ yóò dìde ìrànlọ́wọ́ náà yóò sì gbé ọ sókè yóò gbèsè rẹ sókè yóò mú ìpinnu rere rẹ lórí ayé rẹ yóò mú ṣẹ èrè rere rẹ yóò mú wá sí ìmúṣẹ ọkàn rẹ yóò sì balẹ̀ àwọn èèyàn tí ayé rẹ gbé orúkọ rẹ ga lórúkọ Jésù yóò dára fún ọ yóò dùn fún ọ bí o bá ti ń béèrè lórúkọ Jésù wàá máa rí gbà àdúrà yóò gbà fún ọ lọ́sẹ̀ yìí àdúrà yóò ṣiṣẹ́ agbára láyé rẹ lọ́sẹ̀ yìí yóò ṣiṣẹ́ ìyanu lọ́sẹ̀ yìí ògo ni fún orúkọ olúwa bí o ti gbọ́ lórúkọ jésù kristi tó o sì ń ṣe àmì lórúkọ jésù iṣẹ́ àmì iṣẹ́ agbára kò máa ṣe nínú ayé rẹ mo fẹ́ kó ṣíà rẹ̀ fún gbogbo àwọn ènìyàn rẹ pátápátá gbogbo àwọn olóore rẹ gbogbo àwọn ènìyàn tó mọ̀ mo fẹ́ kó ṣíà rẹ̀ fún wọn bó ti ń ṣe bẹ́ẹ̀ ìwà láàyè ọlọ́run yóò máa gbé ọ sókè yóò sì fi ọkàn rẹ balẹ̀ bákan náà ará ẹ̀yin àyànfẹ́ ọlọ́run ẹ má ṣe gbàgbé wípé jésù ń padà bọ̀ nínú ayé yìí ẹ má jẹ́ ká ya jíjẹ dídùn tí ò rántí wípé òun ó padà lọ sọ́dọ̀ ọlọ́run a ó jèyàn tá a gbé ní ayé wa ṣe máa rántí wípé ọlọ́run ń bọ̀ máa wùwà bí ẹni tí ọlọ́run bí ìgbà tí ọlọ́run yóò dé ní tí kristi yóò dé ní ọjọ́ òní gangan kó bẹ́ẹ̀ ni kó máa wùwà kó gbégbé ayé wà mímọ́ ká lè ka ìṣẹ́ rere mọ́ ìmí àti ẹ lọ́wọ́ ká sì lè wà nínú ayọ̀ ayérayé ayọ̀ tí kò lópin everlasting enjoyment kó lè jẹ́ tèmi àti tiẹ̀ lórúkọ Jésù ìpadàbọ̀ Kristi lẹ́ẹ̀kejì kò ní jẹ́ àbámọ̀ ńlá fún wa àní sunkún ayérayé ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ Jésù Kristi Olúwa wa àmín àmín lórúkọ Jésù. thank you